بالمطعم الذي وقفته ناعته اقتلوه بماء وسدر وقدموه في ثوبين ولا تحنثوه فانه يبعث يوم القيامه ملبيا متفق عليه فاذا لم يوجد من يتبرع بالثمن فيشترى بالمال المجد فان لم يوجد له مال فعلى من تجب عليه نفقته في حياته فإذا لم يوجد فعلى بيت مال المسلمين أو على المسجد الذي يصلي فيه ولشرط أن يكون الجمل نافعا كاذبا ولا بشرط أن يكون جديدا لقول النبي صلى الله عليه وسلم إذا كمل أحدكم فليحسن كفنه رواه مسلم وقال ابو بكر رضي الله عنه اكسلوا ثوبي هذا واسجدوا عليه ثوبين فكفنوني فيهما قالت عائشه رضي الله عنها انه قلب قال ابو بكر رضي الله عنه الا اي اولاد يحبون فإنه للمهنة متفق عليه ويستحب أن يكون الكفن ثلاث مسائل بالإشارة وأن تسمى ثلاثة لقول النبي صلى الله عليه وسلم إذا أجمعتم المسجد إذا أجمرتم المسجد فأجمعوا ثلاثة رواه أبو داود الله عنها وكل النبي صلى الله عليه وسلم لثلاثة أبواب البيت الفحورية مِنْ الكتب ليس فيها حديث ولا علمانة متفق عليه وقال النبي صلى الله عليه وسلم اجلسوا في ثيابكم الحياة فإنها خير ثيابكم وكفنوا فيها موتاكم رواه أبو داود ويحكم القرآن وكتابة شيء من آيات القرآن أو الأفكار على الجبل لقول النبي صلى الله عليه وسلم وقالها لكم ثلاثة حين وقال وإضاعة الناس وحفظة السؤال متفق عليه بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما أنزل الآيات والبيت الحكيم أقول قولي cambio, ahora اتباعها فرض كفاية لقول النبي صلى الله عليه وسلم عرضوا النارين واتبعوا الجنائز تذكركم الآخرة رواه أحمد وقال صلى الله عليه وسلم حق المسلم على المسلم قد رد السلام رد السلام وعيادة المريض واتباع الجنازة وإجابة الدعوة وتشميل العامل متفق عليه ويستحق أن يكون الانتباه من منزل الجنازة لقول النبي صلى الله عليه وسلم من شهد الجنازة حتى يصلى عليها فله خيار ومن شهدها حتى تدفن فله خيار قيل يا رسول الله وأما الخيارات قال النبي صلى الله عليه وسلم كل خيار مثل لبن بكر مطلق العمل ولا يستحق الإنسان اتباع الجنائز لقول النبي لقول ابن عبدية رضي الله عنها نهانا رسول الله صلى الله عليه وسلم عن اتباع الجنائز ولم يحزن علينا ثم يحرم اجتماع الجنائز بشيء من المنكرات كقول النبي صلى الله عليه وسلم لا تتبع الجنازه بصوت ولا وقال عمرو بن عامر قبل وفاته فاذا انا بك فلا تسحبني نائحه ولا نام رواه مسلم அதுகளுக்கும் بما òde òní lọ́wọ́ àwọn agbóhùnsàlẹ̀ yá sí ọ̀pọ̀lọpọ̀ lórílẹ̀ èdè ó sì gbẹ́lẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa. Àtọ̀ ilé ìlú máa ń lo àkàǹtẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwọ̀sẹ̀sẹ̀ ẹni tí ọlọ́run ti wí nílé láti lè ṣe ìgbẹ́ àti àánú gbogbo àgbàlá ìpátá. Ìgbẹ́ àti ìgbẹ́ náà ti máa bá àwọn aráàlú rẹ̀ àti àwọn bàkárà rẹ̀ àti gbogbo àwọn ọjọ́ alábùsẹ̀lẹ̀ ojú ọ̀nà àwọn títí di ọjọ́ ìgbéyàwó ìyá náà ní ìṣèjọba ìṣẹ̀fihàn nígbàgbọ́ bíi ọjọ́ mélòó sẹ́yìn nípa ìṣàtúnṣe ó ti pàtàkì káàmà nípa ẹni tí wọ́n ti aláàárẹ̀ àtìgbàgbé òṣèlú tí ọba mú ná. àwọn ojúṣe ìṣòye tí gbogbo òṣèlú ọmọ lọ́jà ti dé lónìí wàá ti lọ nílẹ̀ yorùbá ìṣọ́pọ̀lọpọ̀ nígbà tó ti fi dé iṣẹ́ àwọn àfáà yẹn tí òṣèlú rárá tó ti wọ̀ sí ọmọ ní ìjẹjọ àtàlẹ báwo ni a ti máa wẹ òkú mùsùlùmí pé a ń pèsè àwọn ọ̀sẹ̀ sílẹ̀ olórí tí a bẹ̀rẹ̀ sí ìwé lọ́nà tí a pèsè òun náà ní ìtura yìí lábẹ́ ní o ìgbàgbà yìí ní orí òun ìjọba ẹni jáde ti àwọn tí wọ́n ń wẹ̀ tí wọ́n fi ní yẹtí yóò fi wọ́n dà. bákan náà àbẹ̀tẹ̀ a pèsè ìwé ìdíje ìyẹ èyí wọ́n ti fún orí oníọ̀tà ní lọ́ọ̀kì tí a ní ti fi òòlù tí ó síbẹ̀ kọ́lá ìṣòro ìlànà nípa tó ti wà káàkiri nínú àwùjọ wa náà tó sì ìgbàsíkẹ́ ayé ìrírà ní ìrọ̀rùn. bákan náà káfíńà lára tẹ̀síá tó ti tí ọba ẹ̀yìn kọ̀ọ̀kan wa ìyẹn ní à ń lọ nípa tó ti rí lóbólóbó tí ò ní wà ní oṣù tí ti wà tó a sọ ṣe yìí ṣe máa ń pè òun náà láti láti lè wọ ẹ òkú òkú ní nígbà tó ti ní tún náà yọ lọ́wọ́ lọ́wọ́. Èké tí àkọ́kọ́ orin bá kọ ibi tí ẹ̀mí wà ibi tí ẹ̀mí ni máa ń jáde káńtà ayé báwo ni a ti kọ́. Ìgbésẹ̀ ẹ̀mí ti orin bá ti àgbọ̀ lásán bí a ti máa ń ti àgbọ̀ àlàkẹ́lẹ́. Sọ àìsàn ayé báwo ni a ti gbélé mi àti àwọn ẹgbẹ́ àwọn ọ̀gá àgbàgbé láti fún àbíyèsí. ìgbésẹ̀ lẹ́yìn náà ní káwọ̀ ẹ́ tí ò ní ní ìṣẹ̀ṣẹ̀ nínú yẹn tí ọ̀nà lòdì láti wọ̀ ẹ́ lásìkò ìbílẹ̀. láti sọ̀rọ̀ yẹn báwo ni ó ti rọrùn ara ìbò yálà lẹ́yìn ni o àbíyé ti wọ́sí. ìgbésẹ̀ lẹ́yìn òun náà ní káwọ̀ ẹ́ pẹ̀lú omi ìlànà títí àtàlẹ́ ṣe títí òbí ní ìbá ti a bá tó ọmọ ọmọ bíi ọ̀sẹ̀ tó o ní àfiwẹ́ ìdílé ẹlẹ́yẹ látòkè ìdílé náà afẹ́fẹ́ tí a bá rí ewu sílẹ̀ àti ewu ọ̀sẹ̀ láti tó ní àkókò kóló ti ọ̀sẹ̀ tó máa wù yẹn. ìgbésẹ̀ ẹ̀ka àti ọ̀sẹ̀ ìfẹ́ òun ẹni káwọ̀ ẹ̀ pẹ̀lú omi kápá yẹn ní kápá àti àdìgún káwá àti àdìgún ká òpapọ̀ tó yẹ ní àfiwẹ́ mẹ́rin ní ìbámu bí bí àyẹ̀wò ọ̀hánlẹ̀ lọ́wọ́ àwọn ìṣẹ̀lẹ̀ yóò fi kọ́ àwọn ìfìọ̀wẹ̀ ọmọ rẹ̀ lẹ́yìn ọ̀bí ọ̀rọ̀ àná. ṣùgbọ́n ìgbésẹ̀ míì tó tó gbà lẹ́yìn ìgbàgbé abáwọ̀ èkúta òun náà ní gbogbo ibi àgbọ̀. eléyìí náà ọ̀rọ̀ yẹn ni tó ṣe àyè ìṣòwò mọ̀tòmí láì fi ìdàgbàwé ìwọ ni. وعن الحق القوي يقبل عليه عمن يتنوى القوي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم tí oṣù lẹ́yìn ìgbà tí wọ́n rẹ̀ ti lókun àti tó sọ̀rọ̀ àti òṣèlú àgbọ̀lẹ́gbẹ́ tí wọ́n wẹ̀ ẹ́ pẹ̀lú omi àtúntẹ́lẹ̀ gẹ́gẹ́ àtúntàlẹ̀ yìí lọ́la ní ìlú ẹ̀nà. Bákan náà ni wọ́n pè sí nínú àtọ̀ tí ti tẹ ẹ̀fà mi. Ìyẹn ń jẹ́ wíwá ilé àìsí òwú mùsùlùmí láì fi ìkàtàwé ọ̀rọ̀ ilé ẹ̀sìn pé ájì lọ àdéhùnmọ́ra sí ọ̀sán láì sí ọ̀pá kòjà nínú ọ̀sẹ̀ ájì àdéhùn ọ̀mọ́ra. Inú àtọ̀tọ̀ wà yẹn náà lá ìsìn ọ̀nà àti ọ̀sán wọ̀nyẹn ìgbà àtọ̀ yìí tí a bá rí ẹni tí ó lè finú fílọ̀ yálà ládùúgbò ni o àbí nínú àwọn ọmọ tí o kò fi lẹ̀ ni o tí a bá rí ẹni tí ó finú fílọ̀ láti lè fi lẹ̀ ṣe àtọ̀ yìí ẹ̀sìn lágbájá nínú dúkìá tí o fi lẹ̀ òun náà láti mọ́ lọ láti fi tí ọ̀gá ti sọ ilé òun àti máa lọ rẹ̀ nígbà tó wà nínú ìgbìmọ̀ ayé lórí ìgbà yóò fi dáàbò bò náà nígbà tí ọba òun náà ló jẹ́ pípé yóò fi ọ̀ràn ìlú rẹ̀. Tí ọ̀gá sí títí àgbàgbà pẹ̀lú ẹ̀, ìyẹ́ máa ń tẹ̀lé nígbà mí kí mo ti fi wáyà ṣe ìyàwó lọ ní ẹni àbújẹ́sì tẹ̀lé. Ó ti di ọ̀ràn yẹn fún ẹni tí ó jẹ́ ọ̀ràn. Ẹni tó ti pé tí òkú yẹn bá wà láyé ọjọ́ ọ̀ràn yẹn fún ọ̀nà owó lé lórí bí bàbá àti ọ̀rẹ́. Òbí fún àwọn yẹn lọ́jọ́ di orang tu. Jauh kita juga nanti kalau di orang sedekah, kalau kita orang yang bukan di orang tu mungkin dia nanti pun curi, nanti dia sendiri orang atau di bukan. Kalau kita orang ada yang di dua lepas dua minggu, kalau dia ni kerja dua hari cukup, naik tahu orang tu orang sebelah. Orangnya, dia orangnya, dia pasti orangnya. ìjọba yẹn tó òfin ọmọ àlágbára àti pé àwọn tí máa ń tọ́jú rẹ̀ nígbà tó wà lóye lọ́jọ́ máa yẹn tí wọ́n tọ́jú rẹ̀ bí ọba àti lóhùn olóṣù tí ọba tí ọba sí ìgbà yẹn tó wá kan gbogbo mùsùlùmí ọba wà ní ìgbà tẹ ẹni lásìkò ìgbà tí ọba sí ọmọ ìgbàlẹ̀ ìkọ̀nà. májèlú tí àwọn aṣáájú ìdílé yá lọ èyí á fi wé ìwé mùsùlùmí ilé yọ̀ọ́ ti yá lọ bí ọkọ̀ fà yóò sì máa gbé ẹni pé ó fi máa rí ara nígbà tí wọ́n bá gbé lọ. Akọ́rọ̀ ti dà ìṣòro yìí. Lọ́sí àlejò ọ̀pẹ títọ́ àyẹ̀ kọjá tuntun. Títọ́ àyẹ̀ ní kọjá pípé aṣọ́gbá ti wúlò òwú kọjá tuntun. Lọ́sí àlejò àkàndẹ̀ tọ́lọ̀ àlọ́lọ̀ òṣèlè kí ẹ bá fẹ́ wé òkú yín lọ́sọ̀. Ẹ jẹ́ pé ìwé ẹ̀sìn dáadáa. Yẹ́n pé wọ́n nínú ara rẹ̀ tí ò ní tí ò ní kọ́ wa. Yẹ́nì ìgbà tí a sọ òye fún àyè ní ìtọ́jú ẹ̀sán, lórí àwo kọ́sì, kọ́sì ọmọ wa lára àwo tó mú lẹ́yà ní ìwà àtúntẹ̀ lọ́sọ̀ wà lóṣìlẹ̀ ló lè jẹ́ omi ti olórí gbogbo mùsùlùmí láti ńlá yé wájú bí ó lóko. Nígbà tí wọ́n fẹ́ kú, ó ní pé a sọ ọdún fẹ́ẹ́ rí ẹ̀gbọ́n. Ṣé wá gbọ́ ẹ̀wọ́ aṣọ bí ní ìlú ẹ̀? oníkẹ́ ìsinmi. ìyàwó àṣà ọ̀fi ọwọ́ ọmọ àyà lọ́sẹ̀ ìjọba ọmọ àyà ọ̀sẹ̀ pé ìrẹ́ bàbá mi akọ́tọ̀ ní akọ̀lẹ̀ yìí akọ́tọ̀ pé lòrò lẹ́lẹ̀ ni àwọn bá fi ọ̀fi ọmọ àyà lè pe ẹni tí ń tẹ̀lé ní lọ́sẹ̀tọ̀ sí ìgbàgbọ́ tó ti òkú lọ akọ́tọ̀ fi ẹ́ fi sílẹ̀ láti ní ọ̀jẹ̀ ilẹ̀ àti àwọn ọmọ tó wà lọ́wọ́ náà ní ìdí ọ̀jẹ̀ ìyẹn kí a yang tahu a fẹ́ ti siapa kọjá tuntun orang kí bukan orang yang nínú ọ̀rá tuntun kò sí ìjọba nínú ìṣẹ̀lẹ̀ ìjọba. Náà ṣe Orang àwọn orang tó wà sọ títún náà yọ lọ́sọ̀ àtàkéèké oníṣe àtọ́sí Orang fi orang yálà lọ́kùnrin ní orí lómìnir. orang wà nínú àwọn onímọ̀ tó fi pé àbí èdè ti máa ń ṣe ìyàtọ̀ akọ́sáàbì ní ọkùnrin tó ti àbí ìkànnì ti ọ̀lẹ̀ sáàtòrí àwọn tí wọ́n ti bọ̀wẹ̀ pé ọ̀gára àti àbújá àbí ìtọ́sí kára ní ọ̀gára àti àti owó mùsùlùmí àtọ̀tẹ́ta làálù. Ẹgbẹ́ Yorùbá àwọn ìjàdọ́tẹ́ ìtàkùnlé òun náà ni àwọn ńlá kan fún ẹ̀ tó a gbọ́ kan bí ìyá àtọ̀tẹ́ àtọ̀tẹ́ ọ̀gbẹ́dẹ́ òṣùwọ̀n ìgbọ́jẹ́ yọ̀ọ̀kan wọ́n mọ̀ fi ṣe gbogbo. Aṣọ ẹ̀ka ti ọwọ́ àti màmí ti tó sáré wà. Bí màá ti sàlàyé báwo ni ẹ̀jẹ̀ tó ń jẹ. Lábẹ́ náà, bí ó ti jẹ kàkún. Bí wọ́n jẹ fún bá wá fi wà sí ìyẹn pé tí wọ́n lọ ká ló fi wúlò wò á tọ́ fi ìyọ́dọ̀ jáde pé ìwà rí àtúnfi àtúnfi sílẹ̀ báwo la ti lè fi lọ́ọ̀dì lẹ́ta lórí ìyàwó àìsà ọ̀bí ọ̀tọ̀ wa orí ti àdébíyọ̀ àìsà lọ́kọ̀ wà aṣọ tí wọ́n fi sí mẹ́ta. ìwádìí ọ̀nà àdàbọ̀ aṣọ òwú gbogbo ara máa lọ sí àwọn alálẹ̀ àti ibi máa ń gbé àkàràbòyà sí ibi máa ń gbé ìdòdó aṣọ òwú náà tó sọ ní ìyàwó àìsà kì í ti aṣọ pẹ́lẹ́pẹ́lẹ́ èyí ló ti dé tí wọ́n á wò òwú mọ́ yọ aṣọ yìí yóò fi gíláàsì nínú nínú òwò yóò sì jẹ́ yóò sì yọ wá aṣọ fún ètò ti pé máa kó wá láti lè yánà kò ní láwà nínú bẹ́ẹ̀ sì ni kò ní aṣọ yìí náà àwọ̀ lékè nínú ara gbogbo ìtọ́ báyìí pé pátáwó sáà bẹ́ẹ̀ níbi ìṣẹ̀lẹ̀ pátáwó ìmọ̀ màálù yéé tó ti kọ́ náà lọ́dọ̀ wa ní pé àmọ́ bí o ti dáwà ṣé kí o lè lórí pé ìyàwó àyíká àwọn ọmọ ìgbé kò sí dáwà nípa ẹ pé àgbọ̀yé ní ọ̀rọ̀ ìmọ̀ mọ́lẹ̀ tí ọwọ́ mi máa mọ́lẹ̀ kò sí níbi àdébì ìdúgbọ́n èyí tó kọ́ lọ́wọ́ àwọn onímọ̀ àgbọ̀yé tó ti ẹ́ pé káwọn tó lẹ́yìn ẹ̀rọ àwọn àgbà léèdì àwọn ìfọ̀sẹ̀ pé ẹ̀ tọ́ọ̀bà wí láwà ní tọ́ọ̀wá nínú ìgbẹ̀yà yìí tí ọba kú ààrùn láwà ní ìfọ̀sẹ̀ tó kò sí ẹ̀rí tó tán fún eléyìí bí abábíyá tó dé lẹ́yìn àti ẹ̀sìn alẹ́lú ọba àgbẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ìlòsílà yóò ní lọ́wọ́ ní yóò ní àwọ̀ sókè ìdí ẹni omi ìdájú tí ó sì jẹ́ one. níwájú bá tó wá fi wé bí ọ̀dà tó dé àtọ̀tọ̀ àrílẹ̀ na àwọn ilẹ̀ ìwà ló tó wà lórí kí sábà kan èyí ó máa jáde tẹ̀ ní àti sókè que ẹni bí àwọn èsì rẹ̀ kò yóò fi yóò fi wà pẹ̀lú àtọ̀ lẹ́ẹ̀mẹ́ta lórí àti wà pàtàkì lọ́kọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ wọ́n ní pé bí ẹ bá fẹ́ fi tùràrí sí àtọ̀ òkú ẹni kọ́ jẹ́ ẹ̀mẹ́ta. Bóyá láti wá ní ike ọkùnrin láti fi òkú ọlọ́ba lẹ́sìn tí a sọ yọ̀ ọ́ máa tú lórí bí a sọ òkú kọ́ láti fi ọ̀rá aṣọ mẹ́ta tá a fi òun náà lọ́sọ tó lé kọ́fà rẹ̀ sáàpù wo déédéé ó ti ga lọ àti kọ́kọ́ wá sí ọkọ̀ sílẹ̀ ìyẹn tó fi ọ̀rọ̀ wọ́n kọ́ tá a fẹ́ fi sí aṣọ nígbà tá bá pa kára ó mọ láwọ̀kọ́ sí tó kó bá wà lẹ́gbẹ̀ẹ́ kan àwọ̀ á tẹ́ àna òkùn yẹn sílẹ̀ àna sílẹ̀ ní déédéé ọba ti ga sáàpù yẹn ò àlejò bóyá lẹ́ẹ̀kì o bóyá máa lò bóyá bí gbogbo láti lérò ìgbé àlejò tí a sọ sí òfin nígbà tí a bá gbé e lọ. a wà fún aṣọ àkọ́kọ́ èyí tá a sára ní ilé bá ti rà náà ní ìjọ a wà sí ẹjọ́ lòdì yẹn. tèmi pé òkè ó kò lè gbé yọ yọ kó o lè fi àgbọ̀ àtẹ̀lé lórí. ìgbà a ti wá lọ́fíìsà lọ́sí lè fi dájú pé bọ́dá pípé láti fún bí àgbómọ lọ́sí dájú pé olómi náà ni èyí bá fẹ́rẹ̀ wọ́n á fi lọ́mí là. àtúmọ̀ ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ àtúmọ̀ ẹ̀rí lórí lọ àtúnṣe ti àkọ́kọ́ lọ á fi lọ́mí là. àtúmọ̀ ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ta àtúmọ̀ ẹ̀rí lórí ìgbà yẹn láti wá dé òkú rẹ̀. èyí bá fẹ́ ta kọ́kọ́ náà lẹ́yìn òkú lé lórí àgbẹ̀lẹ̀ mi àgbẹ̀lẹ̀ mi ta pẹ̀lú bàbá mi lọ́sílẹ̀. Nígbà máa ń lè èyí ọtí àkọ́kọ́ tọ́lá tọ́lá fún àwa ìkọ́kọ́ ara wọn. Ìyẹn ní pé àpò apá àlọ́kọ́ wọn bá ti òkè. Ẹlẹ́ẹ̀dì náà bẹ̀ ẹlẹ́ẹ̀dì náà bẹ̀ ẹgbẹ́ ọkùnrin ọkùnrin ọkùnrin láti wájú. Ìtọ́wọ́ sẹ́kù lórí àdàpadà wá sí lórí rẹ̀. Ìtọ́wọ́ sẹ́kù lórí àdàpadà wá sí bí ẹsẹ̀ wàá wá sí. Ilé ìta pọ̀ kò dé ìdíkọ́ wà fún ìṣẹ̀lẹ̀ pé nígbà tá a bá ṣe àpẹẹrẹ ọmọ bàbá ìpínlẹ̀ ní pé káwá dé mọ̀ sáré náà á padà sí òkùn yẹn sílẹ̀ tí ò ní tẹ̀lé tí àwọn sáré àlejò ọmọ àpẹ̀ ọ̀pọ̀ àìsọ̀lá bí wọ́n ti máa sọ ní pé kọ́kọ́ sáyé pé kí a sọ kọ́kọ́ bàbá tí ó kì í dàbí wá sí lọ kọ́wá sí mọ̀ sáré ẹ̀ kò tó òye ìlú tó báyìí ni àti máa ń wí òkú lára tó ti láti fẹ́ kí èsì ìtọ́ba wọn òṣèlú àdúgbò àkàndẹ̀ ọ̀gbẹ̀dẹ̀ sára wáyé tó fi kí wọ́n pa ìlànà ilẹ̀ wọn ti lè kí lára yọ̀ọ̀ká lára wáyé tó fi kí wọ́n pa ìlànà nínú ọ̀gá nínú mẹ́ta yẹn ọdún bẹ̀ ìyẹn ti kẹ́ yọ̀ọ̀ká nínú mẹ́ta kọjá ti pé yóò dé yóò dé àtọwọ́ ìdílé àpàdà sí ilé ìjọba ìdílé ìdílé ọ̀rọ̀ ìdílé àti ìwà wàhálà ìtọ́jú àwọn ọ̀sẹ̀ lẹ́nu wọ́n ìkọ́lẹ̀ ìwọ̀n láti lè láti lè sílẹ̀. yálà ọkùnrin ni o àbí obìnrin ni o bá ti ṣe agbọ́lẹ̀ bí o sàn lòun náà láti kókò obìnrin. afẹ́lẹ́fi bàbá rí àwọn míì lọ́wọ́ tó ti pé wọ́n wọn ní nǹkan tí a fi máa ń láwọn òbí máa ń lò sórí àbí èyí tí wọ́n máa ń wọ̀ lókè láti lè wù àbí ìjọba máa ń mú mẹ́rin wàhálà nínú àwọn onímọ̀ àtàkọ́ ìyọ̀pẹ̀ tí wọ́n yá ọ̀tà kó ìlànà ìṣẹ̀lẹ̀ àti náà èyí tó ní ẹ̀rí tó sọ̀n òun náà lè fi mọ̀ pé ebe oníṣẹ́ aṣọ mẹ́ta lọ fọkùnrin Kalau ju aṣọ mẹ́ta lọ fún òun lọ́wọ́ ti kọ́ méje wọ aṣọ kan láàbà tó wó ìyọ́nà àti ọ̀sán ọ̀hún àkójẹ́ kí á tó tó lè tó Kalau tó sì lè fi ẹ̀wọ́ mọ̀ lọ́sà ìjọba. lára pé tí adúgbò lọ́sà ti ti di pé ó ti yẹ ọmọ kọ́mọ̀ lọ́dọ̀ àwọn ìjọba lọ àwọn tó bá jẹ aláìgbàgbẹ́ tó ń fi àwọn lójú kan. a tún ní a fi mẹ́sì òkú mọ́ wà fún àyà kan. lọ́ka wọlé òwò aṣọ bí ìwòye lọ nínú ìlẹ̀ lọ. àyà kan lọ kọ sí àyà kan àyà alákàlẹ́. lọ́kọ̀ nípadà ìfẹ́ tó kù bá ti òun náà yọ jẹ ìjẹ sí yọ màdé bá nínú sàyè. àyà kan lọ kọ sí àbí láìláìlá lọ́kọ̀ kekasih Muhammad Nabi Muhammad. Mungkin ada di sekolah Al-Quran. Allah pada ada di Muhammad Sekolah Al-Quran. Mungkin ada di Lalu satu kaki ini atau mungkin satu Tahu ada orang buat betul lagi atau lagi lagi lagi. torí àti ní wọn máa ń lè tó kọ́ ọ̀pọ̀ ó ti àtẹ̀kọ́ náà wà á kọ́ lára àwọn akẹ́kọ̀ọ́ ó ní pé ní máa tọ́jú tọ́jú ọ̀rọ̀ tí ò ti dé ìdí ọ̀rọ̀ àgbẹ̀ yìí ẹlẹ́ẹ̀kejì òun ni ìdúró ní kókó asọ́kọ̀ ọlọ́rọ̀ àlówó orí ṣe ọjọ́ kejì ló fi yóò fi bàjẹ́ nínú rẹ̀ tó ẹ̀sọ́ sábà yìí wọ́n sàǹfààní sí irú àwọn ìgbàlè bí wàá ti pé ìsìlá ọ̀fẹ́ ní ká fún òkú wa ní ibi tí ká yí ká ọjọ́ tó lóla tó fẹ́ lò nínú ọ̀sà àyè tó fi lò tó ìyẹn ti pé ayé wá ayé tí a tó òkú ayé tí ó ti ìgbà ní àná tẹ́lẹ̀ tí ó fẹ́ máa wá àtọ́jọ́ tó olówó orí òkú fi máa wá ká tí wọ́n bá fi ọ̀gá rẹ̀ wọ́n lò. ìjọba tó wá ilé ìjà nítorí pé a fi lọ sí ní àná. ọ̀rẹ́ yẹn náà lọ́jọ́ ti ní àgbọ̀dọ̀ yìí nínú àgbèrè tí tó fi lọ síbi tá a ti fi hàn síta lórí ìgbà tí ìwọlé bá tẹ̀lé rẹ̀ ni wọ́n ti fi hàn bá mọ́sálásí tó ti fi hàn ní yálà mọ́sálásí aláṣẹ́bí ni àti mọ́sálásí ni nínú àlè. ibi tí wọ́n bá ti fẹ́ kí òun ti la agbọ́dọ̀ rí nínú òsì tí ó gbàgbà bẹ̀rù gbígbé rẹ̀ tí wọ́n ti tẹ̀lé lórí bí ọ̀rọ̀ àyàlélẹ́ yìí alẹ́ wọ àkàtúntà lọ́sọ̀ àkàtúntà tí òsì ti fi ara wọn. alẹ́ ti sọ́kọ̀ máa ń gbé náà òyìnbó ẹ máa gbàgbé wo ẹ̀tọ́ sí aláàrẹ tó kù yín bá ti kú lẹ́yìn òkùnrin ẹsẹ̀ rí ẹni ẹ máa kàbílẹ̀ nígbà tí ọ̀dà ṣe ààrẹ nínú òkùnrin ti ọ̀nà kódà àti sọ́kọ̀ àti sọ́dà nínú àkàdé ìsìn tó wà nínú ọ̀kadà tuntun ó ní ẹ̀tọ́ mùsùlùmí lérí mùsùlùmí bíi márùn-ún tí ọ̀gbọ̀n lọ́sẹ̀ nǹkan àkọ́kọ́ ní pé tí mùsùlùmí bá sọ́dá mà sí lè gbé rẹ̀ ó lè lọ wáyé tó sì ní nǹkan dákúlá màbàlá ọ̀rọ̀ àná. ìṣẹ̀lẹ̀ kejì ò lè gbé tí ààrẹ máa ń ti mùsùlùmí ó ti lọ wáyé ẹ̀kọ́ mùsùlùmí ní ṣe pé àgbẹ̀yà tó bá wù mí kí á rí nínú àwọn mùsùlùmí tí ọlọ́bẹ mùsùlùmí yẹ̀ wò. lára ẹ̀tọ́ mi mùsùlùmí ló tún jẹ́ mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ òun náà ní tó bá kú agbọ́dọ̀ rí nínú àwọn mùsùlùmí tí yóò gbé láti gbé lọ sí ìwọ láti gbé ìwé mọ́nìkì ọ̀gbìnà tí mọ́nìkì ọ̀hún sí náà lọ sí ìwé wọ́n sí. ẹ̀tọ́ ní ọkùnrin ti jẹ pé lọ́wọ́ tẹ ìnáwó ilé ìnáwó àràmọ̀ òkè àtòkò ìnáwó pé lọ́yà ọ̀fẹ́ ìnáwó ọkọ̀ àti ọ̀fẹ́ ìyàwó. ẹ tí ọba pè nínú mùsùlùmí tí ọba ní láàyè ọkọ̀ọ̀tọ̀ fún mi ṣe àtìlágbẹ́yà ìdí tó gbé nílé ìgbòmí nígbà láyò ìgbà kọ̀ọ̀kan wọlé owó rẹ̀ lọ ọgbọ́dọ̀ wáyé torí pé lára ẹ̀tọ́ tí ó gbèrú jẹ gbogbo ẹni pé tí ó fi bá fèèyàn tí ó fẹ́ yẹ agbọ́dọ̀ jẹ bí i lára ẹ̀tọ́ fèèyàn kò ní bí tí ó fi bá fẹ́ tó agbọ́dọ̀ tó ti mú agbọ́dọ̀ ti àdúrà nípa mo ti bí àti ọmọ àgbẹ̀ ó lọ kà ní ọjà tó ti dá náà ní ọmọ àti yàtọ̀ ní ọmọ àti yàtọ̀ ní ẹ̀kọ́ tó ti torí pé gbogbo àwọn ọmọ yìí á pé ìfihàn ẹgbẹ́ sí àti ìfọ̀ tó fẹ́ rárá wà láàrin ọmọ yìí tí a máa fẹ́ tẹ̀lé ọ́fíìsì àti tí ìbáfẹ́ ti dáadáa rẹ̀ ọ̀pọ̀ yàtọ̀ nípa tó rà yàn ládàkọ̀ fúnra lọ́wọ́ àgbẹ̀ wọ́n ti ṣe láti ṣe ẹ̀fí ti wọn kó tí wọ́n ti ṣe lọ sí wọ́n ti ṣe wọn ó kà láti tẹ̀lé. àwọn aṣíkí máa yípa sí ọ̀sán àbùkà ìdílé ni wọ́n fara jẹ́ fẹ́ títí àpàdà bọ̀ àpàdà tó ilé lọ́nà nígbà tó wà padà ìyá pẹ̀lú ìwọ́lọ́ wọ́n yá lẹ́nu ìgbà tó jẹ́ pẹ̀lú. ní tẹ̀sán ìgbà rẹ̀ ti bá bá dé ìlú ìgbà dáadáa wọ́pọ̀ lórí àlejò àkàkọ́ tó wà wọ́n ní kí ẹni tí wọ́n bá tẹ̀lé òkun nígbà bí tí wọ́n fi kí omi la ẹni ọgbà pè ọ́. tí wọ́n kí omi la tó tó tẹ̀lé pé èyí tí wọ́n fi sí tí wọ́n fi sí tó tó kù nígbà wọn fi ná yọgbà pè ọ́ bọ́ fún wọn bí ẹ̀rọ àlejò àkàkọ́ tó wà lọ́wọ́ èyí ni pè ọ́ àti wọ́n fi pè ọ́ pè ọ́ kan ọ̀rẹ́ yóò pè ọ́ pè ọ́ مبادرة في حد ضربنا من عالم بحلم أمور الإنسان في عليه الصلاة والسلام عرض كثيرا تقول وبالتالي لو تجدي موضي في كل قدم إذا وصلت له قدم وأصبح لا تبقى في أيوة يتنعبين نمرة وعليه كما قال صلى الله عليه وسلم ìdìbò rẹ̀ tó wá náà láti máa dé àlàáfà ní ìṣòro nípa àwọn àtúntò ẹ̀rọ tí ó ṣe àti pé fún ìdí lásán ní yóò yí ọ̀fẹ́ tó wọ́n fẹ́ máa lálẹ́ kan láti jẹ tó tó kọ́ sálẹ̀ jù. ìyẹn pàṣẹ pé ilẹ̀ yóò bá wọn ní ọ̀dà pẹ̀lú àjà nọ́mbà náà ti dá kí wọ́n ti lò ó. ìlú mi dájú ni pé bàbá bẹ tó sábẹ́ ló dá ọkọ̀ àyè káwọn ojú orí ti lè wò káwọn ojú orí ìlú tó sábẹ́ lò àwọn àgbẹ̀ tó àyè fún àwọn abájọ pé kí haram yẹn ní ẹnu ìwé lórí tí obìnrin ọ̀sẹ̀ lé òkú pé ní à ń kọ́ mi bẹ́ẹ̀ ní ẹlẹ́rìí yẹn ìyàwó òkú tọ́lọ sí ìbárè kọ́ àpò ilẹ̀ tó àtẹ̀dálẹ̀ òní níbi tí ó ti nínú Islam lórí ẹ̀kọ́ àbí kó gbé fúláwà tó gbé dání lọ́kàn pé lórí ó sì àtẹ̀rẹ̀ lọ ìkọ́sí ìgbà tó dà wọn òṣèlú tó wà lọ́dọ̀ tiwa ọjà ju ìgbàsọ́wọ́ lọ́dọ̀ ẹ̀ lórí lọ. Èrè ń pè lọ́wọ́ lọ́dọ̀ àwọn èèyàn. Nǹkan tí ọjọ́ ìgbò ìgbàsọ́wọ́ lọ́dọ̀ òkùnrin lẹ́yìn fi wà lẹ́yìn fi torí ilé ayé tó fi torí ilé ọjọ́ ìgbìn àti ẹ̀rọ. Ìjọba wá sí òkú lọ. Ẹlòmíì wà lórí pé yóò gun nǹkan ni bí gbogbo wọn tó láti lò. Ẹlòmíì wà lórí ẹ̀sọ́ bá ní ìgbòho kẹ́ tó tó fẹ́ pè é ìgbọ́dọ̀ wà tó náà nígbà wà lọ́wọ́ àdúgbò Bàbá mi wá sí òkú lọ́wọ́ yẹn gbogbo pẹ́tọ́ ní ìta ara ṣe bí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ kára sáńtó lọ àwọn àti ara ní ìwọ́n wà sí ìṣẹ̀lẹ̀ àbọ̀. Lára rẹ̀ ní ìṣẹ́ ara ní kọ́kọ́rọ́ àtọ́nà lọ́wọ́ yẹn ní ó láwọn àyè kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá látàrí ẹgbẹ́ náà ní gbogbo àwọn àti láàrin àwọn bàbá alimọ́wá pariwo aláwọ̀ pa àdájá lè lè yìí lórí àríwá àwọn ọ̀sẹ̀ wá tó kù ní lọ òun kò sí ní èdè tí wọ́n máa kọrin àrùn bí àwọn babaláwo àbí máa ti láyé láyé lọ́la ó kà lóko parọ́ yọ máa ronú gbàgbọ́ àwọn òun náà. bákan náà àìsí máa tẹ̀lé òkú ìlú àìsí ìgbàyàn yálà wọ́n tí àyẹ̀ ló tọ́jà fún pé kọ́ ẹ̀ náà tí o wá máa pariwo lọ wọ́n kọ́ máa kì í àbí wọ́n gbé fọ́tò dání níwájú rẹ̀ fọ́tò rẹ̀ tó gbé léde làwọn àdáda rẹ̀ tó yá sí pé ojú mi lọ́wọ́ gbọ́dọ̀ tìyàtìyà àwọn akẹ́kọ̀ọ́ tí àwọn èèyàn ń ṣe tí wọ́n wà nípa sí ìlànà sọ́nà nínú àwọn akẹ́kọ̀ọ́ sọ́nà sọ́nà ọ̀pọ̀ ìyẹn kọ́ yá sí pé ìbéèrè yọ máa gbé àwọn nǹkan bí ìwà sáà àti

الله أكبر